Audio Jungle. Audio Jungle. ẹ káàárọ̀ ẹ sì kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyìn àti sójú ìwòran yín láti kànnì BGI TV Olúṣọlá Oyènẹ́kàn lóníròyìn ṣáájú ẹgbà wọn kókó eléyìí tó sùyọ nínú ìròyìn náà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti gbé ìgbésẹ̀ àti dóòlà àwọn tí wọ́n jí gbé ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ samfara àwọn adájọ́ ti ṣetán àti jókòó lórí ẹjọ́ tó wà láàrin bọ́lá ahmed tinubu àti àtìkù ní orílẹ̀-èdè amẹ́ríkà látàrí àbájáde èsì e èsì àwọn ìdánwò àti lílọ ilé ẹ̀kọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àgbáríjọ ẹgbẹ́ àwọn olùkọ́ ní fásitì ilẹ̀ wa ìyún ASUU ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti san owó oṣù eléyìí tí wọ́n jẹ wọ́n láàrin ọdún 2022 ìjà ń bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ aládàáni látàrí èròǹgbà àti yanṣẹ́lódì àwọn ajínigbé wọ́n ti jẹ ẹ̀kan nínú àwọn alámòjútó ní ìpínlẹ̀ Benue Matthew Abogbe wàyí o ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lọ dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣèlérí wípé ààbò tó péye yóò dájú lórí gbogbo àwọn ilé ẹ̀kọ́ gbogbo láwọn fásitì wa gbogbo bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń gbìyànjú àti nímọ̀ sí i gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún láti tètè lọ dóòlà ẹ̀mí arábìnrin tó jẹ́ ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí ní fásitì Gusau eléyìí tó wà ní ìpínlẹ̀ Zamfara tí àwọn agbésùmọ̀mí tí wọ́n jí gbé ní ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó tẹnu agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ẹnu rẹ̀ jáde ìyẹn olóyè Àjùrẹ̀lẹ̀ òun ni ààrẹ Bọ́lá Ahmed ti sọ pé ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí yóò dájú pàápàá jùlọ lórí àwọn akẹ́kọ̀ọ́ gbogbo jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà. lórí ọ̀rọ̀ àbájáde eléyìí tó ń ṣẹlẹ̀ láàrin ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu àti adíje dupò sípò ààrẹ láti abíyẹ àsíá ẹgbẹ́ òṣèlú pdp àwọn adájọ́ eléyìí tó fi orílẹ̀-èdè amẹ́ríkà ṣe ibùjó ìhùn nancy madonna òun ni wọ́n sọ wípé wọn yóò jókòó ìjókòó àtúnyẹ̀wò lọ́jọ́ ajé òní lórí ọ̀rọ̀ tó ní í ṣe lórí fífi àwọn àbájáde èsì bí ààrẹ bọ́lá ahmed ti lọ sí ilé ẹ̀kọ́ fásitì eléyìí tó wà ní chicago láti fi lé àtìkù lọ́wọ́ ilé tí wọ́n gbẹ́sẹ̀ lé ní ọjọ́bọ̀ thursday ọ̀sẹ̀ tó kọjá alhaji àtìkù abubakar ẹni tó jẹ́ adíje dupò látinú àsíá ẹgbẹ́ òṣèlú pdp òun ló ti gbé ìgbésẹ̀ eléyìí tó lọ pẹ̀lú òfin láti béèrè fún gbogbo àwọn àkọsílẹ̀ bí ààrẹ bọ́lá ahmed tinubu bó ṣe lọ sí fásitì chicago eléyìí tí adájọ́ májísírèètì jeffrey gilbert tí ó sì pàṣẹ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá láti fi lé e lọ́wọ́ gẹ́gẹ́ bí àtìkù bó ṣe ti gbé ìgbésẹ̀ ọ̀hún láti lè fi tako ìjáwé olúborí ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ rí tó wá jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyàn ààrẹ bọ́lá ahmed tinubu kó tó di wípé ààrẹ bọ́lá ahmed tinubu gbé ìgbésẹ̀ lórí rẹ̀ láti fi tó ilé ẹjọ́ náà létí wípé àtíkù abubakar ló gbé ìgbésẹ̀ òfin ọ̀hún lẹ́yìn òun kó tó di wípé wọ́n gbẹ́sẹ̀ lé àṣẹ fífún àtíkù abubakar ní àwọn àkọsílẹ̀ náà lọ́jọ́bọ̀ thursday ọ̀hún ọ̀sẹ̀ tó kọjá àṣẹ ló ti wá jáde wípé ọjọ́ ajé òní ni wọn yóò jókòó ìpàdé àpérò lórí ọ̀rọ̀ náà. lórí ọ̀rọ̀ àwọn tó jẹ́ olùkọ́ fásitì lórílẹ̀‐èdè wa nàìjíríà àgbáríjọ ẹgbẹ́ wọn ìyún asuu ni wọ́n ti ń rọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà láti tètè fún àwọn olùkọ́ fásitì ọ̀hún ní gbogbo àwọn owó eléyìí tí wọ́n jẹ wọ́n là ọdún 2022 tí wọ́n fi yànṣẹ́lódì ẹni tó jẹ́ ààrẹ pátápátá fún àjọ asuu ọ̀hún yan ọ̀jọ̀gbọ́n Emmanuel Ọ̀ṣọ́dẹ̀kẹ̀ òun ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí àwọn ìpàdé eléyìí tí wọ́n ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ wípé ìjọba àpapọ̀ ló ti di gbogbo àwọn tó jẹ́ ẹ̀tọ́ wọn mọ́wọ́ ní láti ọdún tó kọjá tí wọ́n sì fún wọn eléyìí ló jẹyọ ní kété tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n kéde àfikún owó oṣù àwọn àwọn àwọn akẹ́kọ̀ọ́ fásitì ọ̀hún nínú ọ̀rọ̀ rẹ̀ òní lábẹ́ ìṣèjọba ààrẹ àná ìyan Muhammed Buhari òun ni ìṣèjọba òun ló jẹ àwọn asuu ní owó gbogbo owó oṣù wọn láàrin ọdún 2022 gẹ́gẹ́ bí ẹni tó wá ń ṣojú uh, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ìyún ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lábẹ́lé lórílẹ̀-èdè wa nàìjíríà Tanko Sununu òun ló ti fi ọkàn àwọn asuu ọ̀hún náà balẹ̀ wípé òun yóò gbé ìgbésẹ̀ láti fi tó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà létí láti mọ ohun tó tọ́ lẹ́yìn rẹ̀ láti ṣe àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà NLC òun àti ẹgbẹ́ àwọn tó jẹ́ oníṣẹ́ aládàáni ni wọ́n ti ń tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà lórí bí wọ́n ṣe ń kẹ̀yìn síra wọn lórí ìpinnu àti yanṣẹ́lódì kí láti lè dábàárù ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ aládàáni ìyún OPS bí wọ́n ṣe ń tako ìyanṣẹ́lódì ọ̀hún òun ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC ni wọ́n ti bẹnu àtẹ́lù wípé wọ́n ń gbé ìgbésẹ̀ yìí láti lè tẹ̀síwájú àti máa gba àwọn owó eléyìí tí wọ́n fi ń kó wọn lẹ́rú tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tó jẹ́ lọ́gàálọ́gàá sí wọn ṣáájú ni ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ni wọ́n ti ń gbèrò àti gùnlé ìyanṣẹ́lódì eléyìí tí yóò káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà láti lè dàbàrú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí láti lè ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti lè fún wọn ní àwọn nǹkan tí wọ́n fẹ́ bákan náà wọ́n bẹnu àtẹ́lù ọ̀kan àwọn ọ̀kan tó jẹ́ ọ̀kan lára àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ọ̀hún tó yẹ pé wọ́n ti ń pa òpàdé àpòpọ̀ mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́nà àti gba àwọn nǹkan tó jẹ́ nǹkan lóní bẹ́lẹ́jà lọ́nà àti máa pẹ̀lú ṣe ìyanṣẹ́lódì ọ̀hún. àwọn agbébọn kan ni wọ́n ti jí ẹni tó jẹ́ alámòjútó kan ní ìpínlẹ̀ kan gbé ìyún kọmíṣánná ní ní ọjọ́ ní oṣù kẹjọ ọdún twenty ọdún twenty twenty three tá a wà yìí ni wọ́n yan abo gẹ́gẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ kan ilé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Matthew abo tí wọ́n yàn ní kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ètò àṣà àtiṣe ní ìpínlẹ̀ Benue tí ìròyìn sì jáde ní wípé wọ́n yàn án ní oṣù kẹjọ ọdún tá a wà yìí ní kò yìí òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná òde òní yun ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 2023 tá a wà yìí ọjọ́ ìsinmi àná níbi ọwọ́ aago mẹ́jọ àṣálẹ̀ àná ni àwọn agbébọn kan ni wọ́n ya lu ilé rẹ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ Ukum ní ìpínlẹ̀ Benue tí wọ́n sì fi tipátipá tí wọ́n fi gbé e sórí ọ̀kadà tí wọ́n sì ti fi jí gbé lọ ìròyìn ọ̀hún ló tẹ ọwọ́ gómìnà ìpínlẹ̀ Benue náà ni ni ló tẹ̀ lọ́wọ́ ìyún gómìnà Alia gẹ́gẹ́ bí ó ti fi wá tó àwọn àwọn ẹ̀ṣọ́ aláàbò létí wípé kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún láti lè tètè wá kọmíṣánná ọ̀hún kàn ẹ̀wẹ̀ àwọn ọlọ́pàá ò tí ì sọ kankan lórí àbájáde ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ìròyìn àpapọ̀ lẹ́wà kò ní jù bẹ́ẹ̀ lọ fún ti òwúrọ̀ òní nìkan ní BGI TV ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ wa fáwọn ìròyìn síwájú sí ẹ lè má kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo níkànnì Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ la wà níbẹ̀ níkànnì YouTube bàbá gbàgede ìmọ̀ TV níkànnì Instagram gbàgede ìmọ̀ underscore twenty two yóò ṣèṣe kí a tún máa lọ ẹgbẹ́ àwọn kókó onúròyìn náà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá bẹ́ẹ̀ tinubu ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lọ dóòlà ẹ̀mí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ sàfàrà ilé ẹjọ́ tó wà ní orílẹ̀-èdè amẹ́ríkà yóò gbé ìgbésẹ̀ àti wá ìyanjú sí ọ̀rọ̀ àkọsílẹ̀ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bó ṣe lọ sí fásitì eléyìí tó ń ṣẹlẹ̀ láàrin òun àti àtìkù lónìí àjọ Asu ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti san owó oṣù eléyìí tí wọ́n jẹ wọ́n láàrin ọdún 2022 ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà nlc ni wọ́n ti wọ ṣòkòtò kan náà pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ aládàáni lórílẹ̀‐èdè wa nàìjíríà látàrí bí wọ́n ṣe ń kẹ̀yìn síra wọn lọ́nà àtìgúnlé ìyanṣẹ́lódì àwọn agbébọn kan ni wọ́n ti jí alámòjútó kan gbé ní ìpínlẹ̀ Benue ìròyìn àpapọ̀lẹ̀ wa kò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ òní Olúṣọlá Oyènẹ́kàn lóníròyìn ẹ ṣeun ẹ tí ń wò wá ẹ máa yáṣẹ o. Audio Jungle. Audio Jungle.